الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه لقد رشدنا الله سبحانه وتعالى إلى أربع خصال في سورة العصر وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أدوك فهم ولو أباوة ولو أبا الله أباتي يسي الصلاة رنفو علاتك أبلان كل مسيح بالس فإن كان خوا أبلان بفهم إلي ديوة أتبوا وانتوان داريوة كل مسيح داريوة أقبل بيري أصدوا فهم والفاوة asàdúrà fún gbogbo àwọn òbí wa asàdúrà fún gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ asàdúrà fún àwọn tí ẹ̀sẹ̀ mùsùlùmí kọ́lọ̀n ọba aláàkúmọ́sà fi ìmọ́lẹ̀ ìsìláàmù àwọn kọ́lọ̀n jí wọn lè tẹ̀lé ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ọlọ́mọba ń pọ̀ suratul asr àwọn àlùfáà wọ́n máa pèwá sákèsí gbogbo àti ọjọ́ bá ti ń lọ gbogbo àti wàhálà bá ti ń ṣẹlẹ̀ nílé ayé wọ́n ní ọlọ́run Allah subhanahu wa ta'ala wọ́n pè wá sákèsí lérí àwọn nǹkan mẹ́rin àwọn nǹkan tá mójútó tí ààfin ní máa wà nínú wàhálà ayé nítorí ilé ayé táwọn yìí téèyàn bá ti tẹ̀láṣẹ ọlọ́run èyàn lè gbádùn ilé ayé táwọn yìí téèyàn lọ lè mú dání ìpẹ́ ọlọ́run bá lọ ọlọ́run bá dá tán ó kó wa síbẹ̀ ọlọ́run bá aláà ọwá kúrò sákèsì pé bí táwọn yẹn ilé wàhálà ni ọwá fún wa ní àbáyọ ipe gbogbo ẹni tí ó bá fẹ́ bọ́kù nínú wàhálà yìí kó mójútó nǹkan mẹ́rin nǹkan mẹ́rin yẹn táyọ̀ fi parẹ́ òun náà ni wọ́n máa jẹ́ solúsàn fún gbogbo problem tí yìnbá ní ilé ayé ọlọ́mọba ní wal asr òun fi gbogbo àsìkò tẹ́dà ó lò nílé ayé òun fi búra àwọn àlùfáà mi wọ́n ní wal asr ìtumọ̀ òun náà ni ọlọ́run fi ìrọ̀lẹ́ ayé búra wal asr ọlọ́run fi ìrọ̀lẹ́ ọlọ́run fi búra ẹmọ̀ òun náà gbogbo wa náà tí aburú bá ń ṣẹlẹ̀ kí láàmà sọ pé ń ṣẹlẹ̀ a ni a ah, eléyìí ni àwọn aburú ìrọ̀lẹ́ ayé àwọn àsìkò tọ́lọ́wọ́n bá aláàfin búra yìí ó tóbi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní òun búra bọ́lọ̀ bá sì ti ń búra lẹ́rìn kankan ó fẹ́ sọ̀rọ̀ ńlá kan ọlọ́run bá ní innal insana ọlọ́run bá ní ẹ̀rí ọmọ èèyàn láfi khusr ó ti wà nínú wàhálà ó ti wà nínú òfò nínú fitna nínú àdánwò ọlọ́run ọ̀dákọ̀ ẹja ọlọ́run ọ̀dákọ̀ ẹran ọlọ́run ọ̀dákọ̀ àwọn kòkòrò ọmọ èèyàn lọ́lọ́run dákọ̀ innal insana láfi khusr ọmọ èèyàn ti wà nínú òfò khusran ọlọ́run ọba aláà ọwọ́ ayọ̀ àwọn kan kún bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sá fèmínà sínú àtiwọ́n náà ọlọ́bán illa alladhina amanu ọlọ́run láwọn tí wọ́n kú nínú wàhálà ayé tí wọ́n bọ́ kú bí fìtínà ayé ọlọ́run láwọn tí wọ́n bá gba ọlọ́run gbọ́ wọ́n gbọ́ ọlọ́run gbọ́ kìí ṣe pé kákan gbà pé ọlọ́run bẹ lókè o ní tí wọ́n pè ní gbàgbọ́ òun náà ní kó gba Allah gbọ́ sì gba àwọn òjíṣẹ́ gbọ́ ó gba tírà rẹ̀ gbọ́ ó gba ọjọ́ àlùkìyàmọ̀ pé ọjọ́ àlùkìyàmọ̀ ń bọ̀ ó sì gba kádàrá gbọ́ ọlọ́run ọba alimanu billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadar lẹ́yìn náà kọ́ gba kádàrá gbọ́ pé kádàrá wà ọmọ tí wọ́n pè ní kádàrá òun náà ni pé gbogbo bó ṣe lo ayé rẹ̀ láti bẹ̀rẹ̀ dópin wọ́n ti kọ́lẹ̀ fún bí àsìkò ìṣẹ̀lẹ̀ kan bá ti ń ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ ìtọ́kàn nínú kádàrá rẹ̀ nù ìtọ́kàn nínú kádàrá wa náà ni ìrún ta kí lára ìgbà tí wá mọ́sálásí yẹn ẹ ti wà nù kádàrá ẹni tí ò kírun ó ti wà nù àkọọ́lẹ̀ tiẹ̀ ẹni tó jíjọ wá mọ́sálásí tọ́jọ́kùnrin ó ti wà nù àkọọ́lẹ̀ tiẹ̀ tabadìdí ń bí tàbá ń lọ ìrìn àjò wa ọmọ níbàmú pẹ̀lú kádàrá yàmọ̀ kí wọ́n bá gbọ́ ọlọ́run bá gbọ́ tí ń sin ọlọ́run tí wọ́n wà lọ́wọ́ pẹ̀lú ọlọ́run tí yóò bá wọn sòrìṣà tó sì gba màláíkà gbogbo tíra gbọ́n alukur'an ogbè síwájú wáyé ipa alukur'an láàmà tẹ̀lé ìjọ wọn pè ní gbàgbọ́ ni ọ àwọn orígun gbàgbọ́ mẹ́fẹ́ fà yẹn ni wọ́n pè ní gbàgbọ́ ẹ̀mẹ́ bá sì nìkan tí ọba nìkan ní mẹ́fẹ́ fà kọ gbàgbọ́ náà ni ọlọ́ngbọ́dá lè káyà máa gbọ́ àmọ́ ọgbà kádàrà òun gba kádàrà àmọ́ ọgbà nábì ni ó pè lára yàn tí ọlọ́mọlá àwọn tó bá gbàgbọ́ yẹn àwọn náà ni wọn ò ní sínú wàhálà lé ayé ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí máa ń ṣẹlẹ̀ sí ilé ayé ẹ wò bí sí máa rí lọ́dọ̀ àwọn olùgbàgbọ́ ẹni tí máa wo onígbàgbọ́ báyìí gbogbo ní sọ̀rọ̀ problem tiẹ̀ òun sì problem ìgbàgbọ́ ni ò jẹ́ kí ẹ mọ̀ pé ó ní problem nígbà tó wọn ti gbàgbọ́ yẹn ìgbàgbọ́ yẹn ti ràn lọ́wọ́ ọjọ́ balance ẹ̀kan láwọn ìjọ máa pariwo kí ní kan báyìí ṣe mí ìkan báyìí ṣe mí ìkan báyìí ṣe mí ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé sọ ọ̀gbàgbọ́ mọ́ ni ọlọ́run ló wọ́n dàn ọ́ òtún wọn rojọ́ àbọ́lọ́wọ́ sọ fún ọ̀nà kùrán pọ́n dàn ọ́ ẹjọ́ táwọn aróyìn yẹn sí ọwọ́ ní ká yẹn lọ àbí yóò tún mọ́ pọ̀ sí ẹni tí ń bẹ ní maka ń bẹ pẹ̀lú àdánwò tiẹ̀ ẹni tí ń bẹ Madina ń bá tiẹ̀ yìí ẹni tí ń bẹ lamẹ́ríkà <laughs> àwọn èèyàn sunkún jọmọ́ ń bẹ ní London yóò sun tiẹ̀ ọ̀bẹ̀ Germany kò síbi òfò lọ́láyé tó rò ní ládàá ànábì tó fẹ́ sìn gan-an láìfò rẹ̀ full of àdánwò ni àwọn tí wọ́n gbọ́ tà nábì ń pariwo ọlọ́run àbúyá ni ànábì kó nínú ìgbàgbọ́ nítorí àdánwò ẹni bá ti ládánwò kọmọlọ lè ka sítórí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó fi kà á débì kan ó rí pé tí ń tílé yìí tọ́lọ́run ṣe kí ni tọ́lọ́run fi kàn ó lùgbèsè ayé tó nọ́mà ọ palẹ̀ máa pé kò sí tọ́lọ́run lè ṣe fún ọ bó ti ń jí lárọ̀ báyìí ọmọ òwòkè ní ọlọ́run rẹ̀ sànù gbogbo ọ̀nà àdáwò lọ́mọ respect sórí gbogbo ìtọ́lọ́run bá fi kàn án tó bá ka sórí ànábì ọlọ́run ti fi kàn ànábì náà lọ́wọ́ jẹ́ pé kọ́ mọ́ bàrà àdáwò ló fẹ́ tara mẹ́sìn ìrọ́ ẹ̀sìn tó tara mọ́ ò lè ní kọ́ mọ́ làdáwò tọ́lẹ̀ tó lẹ́sìn jù wá lọ ọlọ́run ṣe kíni ọlọ́run bàdáwò kan nígbà ọ̀rọ̀ ti rí bẹ́ẹ̀ ńládé tí mùsùlùmí ọmọ pariwo ọlọ́run káàkiri ọlọ́run bá ní lẹ́lẹ́dẹ́ ní àmànù àwọn tó bá ní ìmáàni àwọn nìkan ni wọ́n ní sínú òfò àti wàhálà alẹ́ ayé wọ́n náà fẹ́ jìyàn sínú gọ́tà ọwá ní ọ̀fẹ́ ká sọ̀rọ̀ dọ̀tí èyàn wá parọ́ pé kò sí nǹkan kan wọ́n ní ara wọn dọ̀tí ìrọ́ nípa wọ́n náà fẹ́ jìyàn sínú omi èyàn lóhun fẹ́ wẹ̀tì wọ́n bá ti jọ sílé ayé tó wá jẹ bá rẹ̀ nílé ayé báyìí ọmọ yìí pẹ̀lú àdánwò ni ìrọ̀n pásítọ̀ ń pa ó ní kò sí problem ìrọ̀n nípa ó pé kò sí problem ah, ẹ máa gbé problem bọ̀ yẹn òun gan fẹ́ fi yanjú problem tara ẹni you come with your problems he has problems láti solve problem yẹn ló fi ní you come afá àti lè máàmù gan ìmáàmù sunkún lóru afá sunkún lóru jama ṣéwù gé ṣéwù tẹ́lẹ̀ báwọn in ké <laughs> ibi wọ́n lọ́mọ́sá ìsànà gbogbo ipò tí ìbá wà nílé ayé inú àdánwò lèyàn wà bọ́ọ̀bá ti ní inú àdánwò ni ó rí pọ́ ọmọ ọmọ dààmú bọ́ọ̀bá ní táǹkọ́ ọmọ dààmú wọn tún mọ dọ̀ láwọn bọ́ọ̀ bá ti jẹ́ nǹkan kan ọmọ dààmú bọ́ọ̀ bá tún jẹ́ táńkọ́ ṣé irú oorun tèmi àti ẹ̀ ń sùn òun náà ni Buhari sùn ẹ̀yìn miami bó ṣe sùn látàrí àná tó jí yẹn Buhari ò lè sùn rẹ̀ bó lóògùn kò ní kò lè rí sùn ẹ̀dàkùn tó lè tọ́lọ́mọ̀ bá kẹ́nìkan mọ̀ máa pariwo àdánwò ma ó lè tó máa padà àdánwò bí ẹni tó wà nínú ọdún sínú odò tí wọ́n ń yá tuntun ọ ti mọ̀ pé inú òjò tó ń dúró sí òun òtútù ó sẹ́kíní yóò mọ́ mẹ́ ọlọ́mọdé akọ́dé kọlákìnlẹ̀ yìí sáà náà fi kábàdì ọlọ́mọ bá ní adá omi èèyàn sínú àdáwó bọ́lá ti sọ́nu kọ̀ránì ọ̀tọ́lọ́mọ wá ní illa alladhina amanu àwọn tó bá dín gbàgbọ́ tí gbàgbọ́ wọn bá bọ́ ọlọ́mọ sí àdáwó yẹn ní fufu yẹ fún wọn yóò ṣe ní fufu yẹ fún wọn wọ́n rí ara gbé sí wọ́n wá lífù nọ́mà ìtọ́sẹ̀ nìkan tó fi kó sómi tó pọkùn so tó lè wá sinapa tó dáṣẹ́nu ó jáde láyé yẹn mẹ́wàá rẹ̀ lèyàn ní má ní ọmọ fẹ́rin káàkiri ní ọmọ ní ẹbá dúpẹ́ fọ́lọ̀ ẹbá ọlọ́mọba yìí má ní wàjẹ́ o ipò oṣù ẹ̀gbọ́lọ̀ ń gbọ́ gbàgbọ́ yẹn ọba aláàánú ni ó ní òun ni arhamu rahimin ọlọ́run bá ní òun lòun láàánú ju gbogbo àwọn tí wọ́n máa ń lọ kọ́dọ̀ wọ́n láàánú yíjà àwọn òbí yín lọ nígbà wá fara ti aláàánú kí ló wá dé tẹ́lù ń bà bó ṣe tu ọ̀rọ̀ rẹ̀ ó tó nítorí pé kó lè bá fún ọ ní nǹkan kan nígbà tí ń sọ̀rọ̀ àdánwò ó ní ọba ṣe lọ tẹ́bá ṣe ṣorú padà ó bẹ̀rẹ̀ sọ́nì wọ́la na bẹ̀rẹ̀ wọ́n kùn bí ṣe min kọfí wà lè jọ́ẹ̀ wọ́n náà min al'amuwali wà l'amfusi wà samarat wọ́n wọ́n bá ṣe sọ́bìrì ọkà àwọn àdánwò yẹ kalẹ̀ ọlọ́ni ń fi kàn yín ọ̀sọ̀gbọ́n ọlọ́run bá ti ṣe dáadáa nínú ayé wa tó pọ̀ rẹpẹtẹ lè ta lè rí nínú àwọn ìkẹ́ ọlọ́run àtàánú rẹ̀ ọlọ́run láwọn tó bá gbàgbọ́ ọlọ́run ní àwọn nìkan ni wọ́n ní sí nínú òfò wà ámìlú salihat àwọn tí wọ́n sì ń ṣiṣẹ́ rẹ̀ wọ́n jẹ́ irinṣẹ́ ìbànújẹ́ fẹ́ nìkan ìjọ́ ń pè ní sẹ́rẹ̀ ni ọ lẹ́yìn kan ọmọ kẹrùn-ún ìdókù ni pé má jẹ irinṣẹ́ ìbànújẹ́ fún ẹ̀dá kan lérí ilẹ̀ ọlọ́ má chẹ́kì ara rẹ̀ pé mo ṣe wà yìí tí bá kú báyìí sí ọ̀rọ̀ dáadáa làwọn èèyàn sọ nípa mi àbábúrú tani mo jẹ lówó tí n fún mọ́ tani mo kó bá tani mo ti bá tiẹ̀ jẹ́ tani mo ti jẹ́ sábàbí ẹkún fún tọ́ bá ti wù ọ̀tútọ́ wò sí torí pé ah àyẹ́nì kiri ọmọ mi àmọ́ kò sẹ́ni kan tó ń síkà fún mọ̀ pé ní tí wọ́n máa sọ lẹ́yìn rẹ̀ tó dáa ayé bí náà ní kálukú ti máa dájọ́ ara rẹ̀ ìmọ̀ sí ìbádà ni wọ́n pè ní sẹ́ẹ̀rẹ̀ lẹ́yìn ìbádà mọ́ jẹ irinṣẹ́ ìbànújẹ́ fún ẹ̀dá kan ọlọ́run láwọn tí wọ́n bá ń sí hùwà dáadáa àwọn èèyàn òfò níṣe wọn wọ́n tẹ́ burúkú kan kí ló ṣe wọ́n òfò ẹni tí gbowó èlé lọ́wọ́ yàn ìṣèlú yẹn ọ̀yá tán ní kan thousand ọ̀fi gba twelve thousand láì ṣiṣẹ́ ẹni tí ń ta tẹ́tẹ́ ìlú wà wọlé wù yẹn ẹni tí ń jalè tí ń ṣe yahoo irú àwọn oníwò yẹn òfò òfò òṣèlú nìkan tí wọ́n máa ṣe yahoo tí ò ní ṣòfò èpè mùsùlùmí ó mú èpè kèfèrí ó mú èpè kìrìsẹ́nì ó mú kò sẹ́nìkan tẹ́ gbà tí ó ṣe pé lẹ́yìn ọlọ́run ní wo ẹ̀sìn tí ń ṣe ó tó gba èpè rẹ̀ lérí ẹni tó ṣẹlé alimadulum ẹni má ti ṣàbòsí fún wọn èé wo pé ẹ̀sìn wọn ní ṣe mọ́ sọ ọ̀tá ṣàbòsí fún bọ́bá ti ń ṣípa yóò ṣe mọ́ mọ́ gbogbo àwọn ọ̀dọ́ lè ní òfò ní kálukú fẹ́sẹ̀ òfò ìyá bàbá kálukú náà máa wà wọn márùn-ún ọlọ́run ní gbogbo tí máa wùwà rẹ̀ yóò kò nínú òfò bọ́ọ̀ bá ti ṣe kà ìkà oníṣe kíní ìkà oníṣe ẹ̀nà tí ìbá wọ̀ pọ̀lọpọ̀ pọ́blẹ́mù tí ẹlòmí ní tí wọ́n náà nínú láìfẹ́ tó bá wọ̀ pọ̀lọpọ̀ pọ́blẹ́mù míì náà ó rí pé àfọwọ́ fa ọwọ́ ara rẹ̀ ni tí wọ́n náà bá jòkó nu yàrá ó rí pé ah eléyò àdánwò yìí èmi mọ́ fà fúnra ọlọ́mọ́sà ṣe wá lẹ́yìn rẹ̀ kọ́lọ́mọ́sà tún wá sí jù lọ ẹ̀yìn ma wọlé jọjọjúmọ́ wọn sọ fáwọn yẹn wọn pè ọ́ sákèsí wọn kò bá yẹn o wọn sàbúrú fún yẹn wọn pa yẹn lẹ́kún kí wọn náà wọn bá sẹ́kínní kí wọn náà wọn bá sọkún sísítẹ́ẹ̀mù ilé ayé òun náà ni pé tó bá ti ṣe dáadáa máa retí dáadáa tó bá ti ṣe kà oyé ó sọkún bọ́lọ̀ ti gbé kalẹ̀ lọ́fi ní mọ́ni àmìlà sọ́ọ́lẹ̀ ha pẹ̀lú náà ọba ti sí dáadáa kan ṣe fún rẹ ọmọ ní àṣà àfààléhà ọba ti sàbúrú ma retí wọ́n máa rọ̀bùkà lọ́dọ̀ láàmìlẹ̀ àbìtì ọlọ́run lọ́wọ́n ní sàbò sí wọ́n ti kẹ́ gbogbo ẹ̀kalẹ̀ wọ́n ti kẹ́ ẹ̀kalẹ̀ sílé ayé sí dáadáa ọgbà dáadáa sàbúrú tàbúrú ọkàn ọ nìyẹn fi máa bẹ́lọ̀ lérí ẹ̀mí ara rẹ̀ ìpè ọlọ́run wọ́n ṣàì tún mi ṣe ànábì sàṣẹ́lá wọ́n tà nábì bá ń wo gíláàsì báyìí ànábì wọ́n ọlọ́run wọ́n bá eh, kama ahsanta khaliki ahsan kuliki bó ṣe dámi dáadáa tí mo yáyì mọ́sẹ̀ tún wà mí náà ṣe kí wà mí náà yáyì bẹ̀ kí yáyì tìnú kó lè bà jẹ́ kí títa kọ́pẹ́ tínú ọ̀bá dáa ìtànà ọ̀padà bàjẹ́ àyẹni tí wọ́n yọ lẹ́yìn tí wọ́n sálàdà ìbínú ẹni ọ̀dá tó fẹ́ ní lọ́bí tí íńtẹ́nẹ̀tì jàgídíjàgan bọ́kàn ọ̀bá ti dáa bọ́dí ọ̀padà waste nẹ́fì ní gbogbo àwa òbí ọkàn ọmọ ní kẹjá mójú tó jùlọ ọlọ́run wa amílù sọ́lẹ̀ àwọn tó wọ́n ti ṣe rẹ̀ ọlọ́mọsà ṣíwálẹ̀ yà rẹ̀ watawasaw bil haqq ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ká máa sọ òdodo jama bára wa sọ òdodo ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ ìyàwó ẹ̀ ọmọ rẹ̀ ọkọ ẹ̀ máa sọ òdodo pé bó ṣe yẹ kí nǹkan orí ni tẹ́ ẹ̀ bá tó sọ òdodo ọlọ́run lẹ́kùn òní ní ó fò àti wàhálà àwọn tí kálukú bá ti ń parọ́ oye tọ́jẹ́ pé a rí òdòdó lẹ́bàáyì ìrọ́lá máa pa èyí ń gbajúmọ̀ sí gan àwọn èèyàn bú wọ́n ti dẹ̀yàn rí àwọn èèyàn rí wọ́n ti dẹ̀yàn bú láwùjọ wa inqalabatil mawazin ọ̀rọ̀ ti dà tó ti jẹ́ wọ́n tó máa ṣe dáadáa ní kọ́fìn èèyàn bú náà máa jẹ́ lọ́dọ̀ àwọn olè gbọ́ lórí burúkú làwọn bọ́ẹ̀ àwọn ní kí ló ṣe wọ́n ní kọ̀jẹ́ káwọn jalè ni sẹ́ni ẹlú lórí gbogbo àbíwọ ìdì bẹ́ẹ̀ obìnrin tí ma ń ṣe dáadáa tí ń tẹ̀lé aṣọkọ rẹ̀ ní mójútọ́kọ ẹ̀ òun ni wọ́n ma pè ní dẹ̀dẹ̀rìn agọ́ wọ́n ma fi sí ẹ̀yẹ ìfẹ́ àbúrò gbọ́rọ̀gbọ́ o alájọ gbọ́rọ̀gbọ́ o èyí sáré lọlé o lọ́lẹ̀ tó bá yẹn tó bá ti gbé fún ọwọ́ náà gbé fún 50-50 ni ìmọ̀ ẹ̀jẹ̀ gbarú ẹ̀ ọmọ ọwà nílé ọmọ ọjọ́ bá mi dánrẹ̀ o ń sọ pé òun lè yán rí ẹni tó sì dáadáa yẹn ní èèyàn burúkú ọlọ́ni ma sọ dodo fúnra yín ọ̀rọ̀ méjì tó bá wọlé tí wọ́n rẹ̀rìn jáde wọ́n ni mọ̀bọ́lá wọn sọ tọ́rọ̀ ọ̀tọ̀ wá sọ bil haqq bí ọ̀rọ̀ bá wà ta sì mọ̀ pọ́rọ̀ wà ń bẹ̀ ká má gbẹ̀kú mẹ́ tábà títí ń parọ́ àbí à ń dáwó bọ́rọ́ ọlọ́ni òfó ọmọ sẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin wọ́ta wá sọ́ọ̀dù sọ́bùrù lọ́wọ́ bá ní ẹmà pẹ̀lá ń sàkíyèsí ẹmà búra yín sùúrù ìtọ́lọ̀ fi ṣe kẹrin ni ẹmà búra yín ní kíní sùúrù sórí sùúrù yẹn sùúrù náà lónìí o sórí lẹ́yìn sùúrù pé àdáwò ni tó bá ti ní sùúrù kí lọ́kàn ọkàdà ọ̀ mọ̀ sáré bọ̀wá ti sáré oṣù bú kò sẹ́nìkan tó wà náà wà yìí tó jẹ́ pé bó ṣe fẹ́ rí lórí kò sẹ́nìkan kan kò sí kálukú láwọn plan kálukú láwọn àwọn mọ̀fẹ́sí báyìí mọ̀fẹ́sí báyìí dẹ́lùmí lálẹ́ fún rẹ̀ ẹbá rí bitọ́ kọ́ sí <laughs> ọlọ́run kúkú ṣe ọba tí wà náà kọ́lẹ̀ àwọn tí ó bá sínú àkọọ́lẹ̀ ò ní rí ṣe ìwọ ni kọ sáà máa palẹ̀mọ́ kú ní jojoojúmọ́ ikú ni kọ́ máa palẹ̀mọ́ plan ikú ní kọ́ máa ní torógìgì ní máa ń ṣe kí ní ní máa dé rárá plan ilé ayé níwọ̀nba wá plan ikú ní gbogbo sẹ́kọ́ǹsì kọ̀ọ̀kan ìpè tó olèjó ní náà ní àríma ó sì lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ jama kọ́lọ̀ mọ́ kan dúpẹ́ ní wá nísìn ọlọ́njágùn lẹ́mí ẹ̀sìn òun ọmọ pé kò tí bímọ wọ́n ní kò tí márìn wọ́n ní kọ́dá òun nìkan náà ni ìyá àti bàbá rẹ̀ bí nílá kan lọ́n pẹ̀lú yẹn ó lóun náà nìkan náà lọ́mọ tí ń tọ́jú àwọn òbí ẹ̀ ọ̀la ìkọ̀kan lọ wọ́n ní bó ṣe wà yẹn yẹn dáadáa ní ah òkú ẹbí ni ẹ nílá kan lọ́n pẹ̀lú òkú ẹbí ọlọ́run ló mẹ́bí dò bó ṣe wà yẹn bó ṣe wà yẹn ah olórí burúkú ni ó ẹ̀yẹ kó kú ní ọlọ́run sì filẹ̀ yóò lọ ọgọ́rùn ọdún àti ogún one twenty years kó tó lẹ̀ láì ètò ọlọ́run lérí ilẹ̀ ọlọ́run kí lọ́lọ́run wá tó fún mi kí lọ́n tó fún wọ ìdónà ẹnu rẹ má fi ẹnu rẹ ṣeré bó bá ti jẹ gbèsè kọ́lọ́ lè san má sáré àti san gbèsè kọ́dà bàbá tì ní má lè sọ fọ́ńtọ̀ ọ̀hún pé èsì ń ṣiṣẹ́ lérí ẹ̀ ìgbàláyé ní ò tí ì o tó ṣe lọ́dọ̀ rẹ̀ yẹn yọ́ gbà pé àníyí ah, fẹ́ san wọ́n bá kú lórí gan yọ́ padà bùn ọ́ ọlọ́run gan bùn ọ́ tọ́lọ́ lọ́mọ pé ọfẹ́ san òsì kíní òrí ni ọmọ ṣiṣẹ́ lérí ẹ̀nà lèyàn fi ní gbégbèsè lọ kéèyàn sì gbìyànjú kéèyàn máa ṣiṣẹ́ ilé ayé náà wọ́n ní máa ṣiṣẹ́ ilé ayé nígbà tó pẹ́ lọ́gbére máa ṣiṣẹ́ sí nígbà tó kú lọ́la torí tọba lẹ́mí rò ní gùn tẹ́mẹ̀rẹ̀ bá gùn kọ́ tó sì ti pàṣẹ dípò òṣìṣẹ́ mọ́ níbi àjọkó sì ìyàwó òṣìṣẹ́ mọ́ wà lẹ́mí rò kúrò ẹ̀mẹ́rẹ̀ wá sí kíni ọwà lè gùn èyí malè dùnìyà ka ka anakata àyínṣú abàdà wọ́n ni máa ṣiṣẹ́ ilé ayé nígbà tí ọ ma pẹ́ bọ́lá bá ti mú dáadáa wá ma dè nǹkan mọ́lẹ̀ má náwó fọlọ́rin má náwó fẹ́lẹ́rẹ́ má fọwọ́ yàlẹ̀ má fọwọ́ ṣòfò ma dín kan mọ́lẹ̀ torí àsìkò tí ń bọ̀ tọ́mọ bí ó sì pẹ́ sí tọma ọba ti tọ́mọ nígbà tó gbé gini ọmọ kankan rẹ̀ jẹ nígbẹ̀yìn ayé tọ́mọ tọ́mọ níyàn tọ́mọ nígbà tó gbé fúrútù sẹ́ńkùlẹ̀ rẹ̀ ni tọ́mọ ká mọ́ ń gbò <laughs> mẹ́ àwọn iná máa tọ́jú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá ń sìn àwọn àwọn òbí wa wọ́n ti kó <laughs> èyàn máa láre rí gbogbo àtà ń tọrọ ọmọ fún kọlọmọ sábà fún ọlọmọ lálùbáríkà gbogbo àtà ti bí kọlọmọ jẹ àmà sàárè wọn nǹkan mẹ́lẹ̀ ọlọ́run pé alásákè sínú sọ̀rọ̀ yìí alákọ̀ọ́kọ́ ìmánì iṣẹ́ rí òdodo ká máa sọ òdodo lẹ́yìn náà ká sì máa ń sọ̀rọ̀ abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára ẹni kọ̀ọ̀kan wa lọ́mọ fi lé ayé mọ́ fi ní wá lá alẹ́kùn ìmánì náà kọ́lọ́mọ sàṣẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́mọ kò ṣe wá lórí rẹ̀